هريرة رضي الله عنه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه أن رجلا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال أوصني فقال لا تغضب فردد فردد مرارا قال لا تغضب النبي صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه بحديث ضعيف wọ́n ní ọkùnrin kan wá bá ní Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ni pé ọkùnrin kan náà àwọn nínú àwọn sàhábà àwọn jẹ́ àwọn sàhábà náà jẹ́ sàhábà níbi sallallahu alaihi wasallam wọ́n wá bá níbi sallallahu alaihi wasallam wọ́n wá sọ bá níbi pé sallallahu alaihi wasallam ọ̀sìn ni ṣe wá sí fún mi ọ̀sìn ni ṣe kíkí fún mi ọ̀sìn ni ṣe kìlọ̀ fún mi ọ̀sìn ni ní nǹkan tí ọmọ jẹ́jà sọ pé lẹ́kùn pé pé màtẹ̀lé kí ni gbẹ́sẹ̀ kó bẹ́ẹ̀ انتو ضيف على دنيا صلى الله صلى الله عليه وسلم النبي يقول لا تغضب لا تغضب ما بينه ما بينه أقنية فردد فردد مرارا أتون أتون ولاية أتون وقارة أتون قارة ولا يبي إلى النبي صلى الله عليه وسلم شو اسمه شيخ النبي صلى الله عليه وسلم النبي

tí ó bá ṣẹlẹ̀ yóò di kí àwọn yóò change yóò jọ kan àyà sefax laudaj ó dìde ó dìde yóò máa wá yóò wà ní pípé kí akọ́ sáfẹ́ gbẹ̀sán sáfẹ́ gbẹ̀sán fún ẹ̀sọ́ so ìtàn yẹn yẹn ìyẹn ń ìbínú tó léwu ni tó sì burú ni tó ó lè ba ọ̀rọ̀ yẹn jẹ́ so ló jẹ́ pé anabi sọlọ sọlọ àbí sọlọ àbí fi ṣe ìkìlọ̀ tí ọlọ́fi jẹ́ ọ̀nà ọlọ́fi jẹ́ ìkìlọ̀ tí anabi sọlọ sọlọ ṣe fún ọkùnrin tó béèrè lọ́wọ́ anabi kọ́kọ́ ṣe ìkìlọ̀ fún ọ̀kẹ́ ṣe wá sí fáwọn sọlọ so látara bẹ́ẹ̀ inú àti àwọn àhàdìsì yìí inú tí inú àǹfààní tí àhàdìsì yìí kọ́ wa àbí tí ó wà ní àhàdìsì yìí òun náà ni pé ká jìnà sí ìbínú ká jìnà sí ìbínú torí pé gbogbo kátọ́kùnrin yẹn sàn sọ pé ìwọ náà bí i ẹsẹ̀ sí ti fún mi ẹsẹ̀ kìlọ̀ fún mi ẹsẹ̀ wà sí fún mi níta dábẹ́ náà sọ́nà pé má bínú má bínú má bínú ń túmọ̀ sí pé inú bíbí ó léwu gan nìyẹn ó léwu gan nìyẹn èèyàn lè da níwà èèyàn lè da lẹ́kọ̀ọ́ èèyàn lè da níṣe sí ìgbà tí ìbínú bá ti ń bẹ lára ẹ̀ wọ́n bá ti lè bínú so ìbínú ẹ lè ba kò sí èlè bàjẹ́ lọ́rọ̀ rẹ̀ kò sí tí èlè bàjẹ́ lọ́rọ̀ rẹ̀ ó jẹ́ pé nítorí bí sọ fún sọlọ́lọ́ sọ̀rọ̀ pé má bínú sáà sọlọ́lọ́ sọ̀rọ̀ so ẹ̀kejì wọn ni pé tí wọ́n bá ní kẹ́yà má bínú dá kejì ní kẹ́yà ní sòrò inú ẹ̀kọ́ tí ń bẹ ní àdéhùn ni pé alátìmọ́ ní sòrò torí pé ìdàkejì ìbínú náà ní sòrò nítorí mi jáde kí wọ́n gbóná lẹ́yìn alọ́lá ọ̀lẹ́ nìkẹ́ ẹ̀dẹ́ sọ̀rọ̀ ọlọ́run wa pa wá láti ẹnu ọ̀rọ̀kọ̀rán karim ìsọ̀kọ̀ fún anábì rẹ̀ sọ́lọ́sọ́ irú rẹ̀ anábì kan sọ́lọ́sọ́lọ́ pé ká máa ṣe sọ̀rọ̀ púpọ̀ ó ju seventy times lọ pé náà fi pa wá láti ká máa ṣe sọ̀rọ̀ pé náà mi sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ lórí àkùrá. واصبر صبرا جميلا واصبر آه، ولا ولا ولا تحزن عليه لا تقول لازم ينكرون واصبروا ان مع الصابرين ان تصبروا وتتقوا يعني والصابرين وبشر الصابرين واصبر كما تقرأ لا بالله أقوى من القرآن أنا بسرعة سرور سرور كذا في سرور سرور في سرور النبي صلى الله عليه وسلم هذا سوف أنا حديث مع ما أعطي رجل شيئا خيرا من الصبر أقام النبي صلى الله عليه وسلم استغنى يغنيه الله ومن تصبر يصبره الله يصبره الله يصبره الله ما أعطي رجل شيئا خيرا من الصبر أقام قال النبي صلى الله عليه وسلم أنا بني ودمتي في مضى ẹ̀ntọ́ bá wá ẹ̀ntọ́ bá bọ̀rọ̀ ọ̀nà ọ̀bọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yìn pé ẹ̀tọ́ bá bọ̀rọ̀ kọjú tọ́lọ̀ fún ókè náà kọ̀tọ́ bá bọ̀rọ̀ kọjú ọ̀nà ọ̀bọ̀rọ̀ lọ́wọ́ wọn kò lè kópa lọ́wọ́ ẹni kò sì pọ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ sì máa ń tasabar ẹ̀ntọ́ bá gbé ẹ̀mí rẹ̀ lórí kó sàmọ́ ní sùúrù kọ́dà bọ́jẹ́ pé ìyẹn ni pé kọ́dà bọ́jẹ́ pé sùúrù sínú sífà rẹ̀ aljibiliya ṣùgbọ́n ìyá alid nasahu alabarik ìyá alid nasahu ìyá alid nasahu wà yàtọ̀ فنصوا على ذلك تتتي حتى قد طبعت هذا الصفة tẹ́ pé èèyàn sáà rí pé nígbà tí wọ́n fà sára ẹ̀ ń rí ẹ̀mí ààrẹ lórí ìròyìn sùúrù lórí sùúrù ó fi ọdí bí àdàmọ́dà sọ̀rọ̀ náà wọ́n sọ sọ́gbà sọ̀bẹ̀kọ̀ ọlọ́gbọ́n náà sì fẹ́ sùúrù tẹ́ pé èèyàn bá ti wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí ń tí ń tí ń nà sórí tí ń ṣe sórí tí ń dẹ́rìn ara lórí sùúrù ọlọ́run àbọ̀ yóò fọ́ ní sùúrù. wọ́n yára àyàn ìbímọ ẹ̀yàn ti kékeré kan àyàn kékeré kan yọ ní sùúrù kankan máa kọ̀ fẹ́ẹ́ ṣe sùúrù náà. sọ́wọ́n lọ́sẹ̀ sọ́wọ́n náà ń túra sẹ̀mí rẹ̀ bí ẹ̀dẹ̀ bí wọ́n ṣe bẹ̀. so ọlọ́run àbá náà padà ẹ padà fọ́ sùúrù yẹn ni pé ẹ padà fọ́ náà sùúrù nù ẹ padà bí ọlọ́run sùúrù sí dáa. bẹ́ẹ̀ ni tó dé pé jẹ́ máa di sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ó ti sọ méjì ó ti sọ mẹ́ta ni so ọdún pé wọ́n sọ̀rọ̀ kan ah kò wọ́n fẹ̀sì jẹyọ kan lọ so rárá ọdún ẹgbẹ́gbà sọ pé ọdún dédé pé táwọn àtẹ fún wọn máa tẹ wọn máa sọ̀rọ̀ kan sí wọn náà tọ̀ kò jọrọ̀ ìjọba ìjọba kò tẹ̀ ní kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ànábi wa sọ pé sallallahu alaihi wasallam kò sí nǹkan tó lọ́mọ fún mi ènìyàn tó lè fi fúlọ̀ yẹn pé ọlọ́run fún àyàn náà ọlọ́run fún àyàn náà wà wípé dáa àwọn tó dárí wọn wà lára tí ọba ti tó àwọn ni tó pọ̀ tó nígbà dáná lọ kò sí tọ́lá fún yàn tó lóore tó a odò wa nínú àǹfààní tá a ṣe ní hadith yìí hadith àkàlẹ́ òun náà ni pé aláti ní ẹni ọba tí ọba àdámà kọ́ gbìyànjú ọba tí ní àti bá tó bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ ọ̀dọ́ ẹ̀rọ ẹlẹ́gbẹ́sọ́rọ̀ ẹ̀mẹ́ta ẹlẹ́gbẹ́sọ́rọ̀ ẹ̀mẹ́ta ẹlẹ́gbẹ́sọ́rọ̀ jù ẹnìkẹ́ni sọ̀rọ̀ jù sọ̀rọ̀ ẹ̀pọ̀ sọ̀rọ̀ ẹ̀pọ̀ obìnrin ní ma sọ pé obìnrin náà sọ pé pọ̀ ọ̀dọ́ kẹ́kẹ́ nìkan ni pé sọ̀rọ̀ ẹ̀mọ̀ tẹ́ ti pọ̀ ju kọ́dà ẹni tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ náà àwọn èèyàn kò yé wọn ni sọ̀rọ̀ ẹ̀pọ̀ o kí wọ́n sábẹ́ pé sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú àwọn èèyàn ṣe èdè pé sọ̀rọ̀ pé kéde pé sọ̀rọ̀ pé èèyàn ládàá àti dábòbò rẹ̀ lẹ́yìn ọlọ́run àbí èèyàn dábàá láti gẹ̀sán lẹ́yìn ọlọ́ so àbí sọ èèyàn lágbára láti eh, ṣe nǹkan tí ọ̀dà fáyàn tí wọ́n bá ṣe tí wọ́n bá ṣe tí ọ̀dà sí yàn lẹ́kùn tó ń tọ́lọ́ àbá nìyẹn ra kẹ̀sán lọ́dọ̀ náà irú sùúrù tó pè ní wọ́n ti sọ bọ́n jẹ̀ nílá òní sùúrù tó dáa tí ọlọ́run pàlà kà ṣe sùúrù lásìkò sùúrù sùúrù lásìkò sùúrù sùúrù lásìkò sùúrù ní àwọn àbínú ìbínú ọ̀dà ní wọ́n lè sọ pé kọ̀ọ̀rọ̀ sẹ́ńtì ìbínú yẹ sẹ́ńtì ìbínú torí pé ẹnu àdámà àwọn ọmọ ènìyàn ní ìbínú ìmọ̀ sọ pé lágbájá ìbínú ìtumọ̀ pé kó tó bínú yóò pẹ́ kó tó sí kínú kó tó bínú yóò pẹ́ tó bá sì bínú inú yóò máa rọlẹ̀ inú yóò máa rọlẹ̀ so ẹ̀hẹ́ ó jẹ́ pé àníwọ̀n ṣe àṣẹ rahmanlá wọ́n ní ẹni tí wọ́n bá ń tọ́ tí wọ́n bá ń fi ní ìrìn àtẹ́ńṣe bẹ́ẹ̀ so tí ò wá fún àti ẹgbẹ́ wọ́n ti sọ́ di pé wọ́n tẹpọ̀ sálà rẹ̀ wọ́n tẹpọ̀ sí àṣàlà rẹ̀ lákàkàbá ọ̀sọ̀ nígbà tí ó sọ̀rọ̀ náà ti ń ṣe torí kí n túmọ̀ sí pé kò sẹ́ńtì ìbínú nù ìná náà bínú lámálẹ̀ kò sẹ́ńtì ò níbi tó bá yìí kàtẹ́ kó bínú sí so ṣùgbọ́n ẹni tó bá kán bá bínú ẹni tó bá kán bá sọ pé ó tó ó tó àbí tí ó sọ̀rọ̀ jù tí tí wọ́n tá ọba yìí náà wọ́n ti ń pọ̀ jù kankan ṣe sí ti ṣe jù tí ó rà ní sòrò ń ṣe máa rò wọ́n kọ́ sọ̀rọ̀ abẹ́ so that um, uh, uh, so ẹni tí wọ́n máa ń tọ́ tí wọ́n ṣe kékeré tí wọ́n bá gbogbo tí wọ́n fi ọgbọ̀n pa tí ẹ̀kẹ́ àgbẹ̀ni sí dẹ́nu kò sí ní àṣẹ ní sòrò pẹ́pẹ́ ẹ̀kẹ́ àgbẹ̀ni sí tẹ́kọ́ fi ń takọ sí aṣọ alárẹ̀ tí ò kẹ́tẹ́kẹ́tẹ́ ló ń tọ̀ torí pé tí ọ̀ máa ti ẹ̀ pé àwọn kan níbẹ̀ tí wọ́n pé èèyàn lè ṣe sólò lórí ẹ̀fẹ́ ìfẹ́ dábàjá máa ń ṣe ọlọ́run ọba èèyàn gbọ́dọ̀ ní sólò kéèyàn kan máa fẹ̀sẹ̀ ọlọ́run ọba ya àdíkọ́ máa dọ̀tí ẹ̀sìn yàn fún yàn àdíkọ́ máa dọ̀tí ìjọmọláàbí yàn àdíkọ́ máa dọ̀tí ìjọmọláàbí àwọn ẹni èèyàn yàn àdíkọ́ máa dọ̀tí ìjọmọláàbí wọn yíkéyìí mùsùlùmí kan lẹ́gbẹ̀ẹ́ yàn èèyàn gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ náà sì ni kí èèyàn máa fẹ̀sìn ráàlì kọ́ máa fẹ̀sìn ọkọ̀ máa wẹ́sìn lẹ̀ àbí máa fẹ̀sìn ẹbí kẹ́yìn gbọ́dọ̀ bàbá kọ́dà íńtánẹ́ẹ̀tì máa ṣe ni pé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn máa bínú tí àwọn bá ń fa ìgbà lọ́wọ́ àbáyá ṣùgbọ́n àwọn bí òye jẹ̀sán fún ara wọn ẹ̀wọ̀ àrífín tẹ́lẹ̀ ní ìṣẹ̀fẹ́ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́sẹ̀ tó ẹ̀ńtọ́nà sí ní aṣáájú ọjọ́ ẹ̀dá rẹ̀ ànábì ọ̀sẹ̀ ṣe ẹ̀rọ sọ̀rọ̀ sọ̀rọ̀ jẹ́ pé sí sọ́hárì ń dáadáa ní ànábì dákùnjẹ́ ń bẹ lọ́rùn ọ̀nà àti kìlẹ̀ ní ànábì ní rárá so bó ṣe ká náà máa ṣe wọn bá ti dáná sí ká máa bínú lórí a máa wa òkírun ká bínú lé lórí a máa wa ọ̀sẹ̀ tí ọ̀dà ká bínú lé lórí a máa wa tètè dìde kó kírun ọ̀nà ìwọ̀n kà kí wọ́n máa kí wọ́n máa kí màmá wọ́n máa kí bàbá wọ́n máa kí bàbá tí wọ́n máa kí bàbá gbé so so that ká bínú lórí um, bẹ́ẹ̀ náà ni ọmọ ń kúrọ́ ká bínú lórí nítorí àwọn kàtí ọ̀dà tó ti fẹ́ ẹ̀sìn ní ọ̀dá tí wọ́n bá ṣe kákòrò dílé lórí kákòrò ká máa sọ̀rọ̀ ẹni tó bá jẹ́ tó mọ̀ ṣe lẹ́sìn kákòrò dílé lórí kábínú sí kéde pé kéde pé báyá mọ̀ ránṣẹ́ kọ̀ jẹ́ nìkan àbí ọmọ ní kiri lọ kò kiri lọ àbí kọ̀tà dáadáa kò kiri kan náà rárá ìyẹn náà wà ń bẹ̀sùn náà kò tó nǹkan kò tó tẹ̀sán náà bá tábà lórí ẹ̀sán náà tàbábínú tàbábínú lórí pé kọmọ ọwọ́ dúdá lórí ẹ̀sìn aláwọ̀bá ọlọ́wọ́ bá wà síkín yọba tọ̀ tọ́bá dúdá lórí ẹ̀sìn aláwọ̀bá alágbára lórí yóò nọ̀sí láti ẹ̀fì bínú àṣẹ obìnrin ọlọ́wọ́ bá wà tọ̀ yóò jẹ́ kó dúdá lórí ẹ̀sìn aláwọ̀bá tọ́bá dúdá lórí ẹ̀sìn aláwọ̀bá yóò wà máa ti jẹ́ ẹ̀tọ́ òbí ẹ̀tọ́ ẹbí ẹbí ara lọ́kẹ́ máa sọ̀tọ́ tẹ̀mọ́ lórí kí ọ̀dà bí kọ́mọ wípé ọ̀rọ̀ àti bẹ́sìn yẹn kọ́mọ wípé ìkàlà sàn ṣùgbọ́n àgbà tó bá ṣe ìyẹn ẹ̀kẹ́ so bẹ́ẹ̀ náà nítorí wọn bá ń ṣe ìbàjẹ́ ládùúgbò àwọn bá ń ṣe ìbàjẹ́ níbi tó kẹ́kọ̀ọ́ ṣe ìbàjẹ́ àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n náà pa kọ́kọ́ tí wọ́n náà ilé táwọn èèyàn kọ́ kalẹ̀ tí wọ́n máa nà tí wọ́n máa kó búlọ̀ tí wọ́n máa sànà tí wọ́n máa nà gbogbo tí wọ́n ṣe ìbàjẹ́ tí wọ́n ṣe búlọ́ọ̀kù búlọ́ọ̀kù ẹ̀rí so ẹ̀yin agbẹ́dọ̀ wọ̀ ẹ̀yin agbẹ́dọ̀ máa wò wọ́n ẹ̀yin agbẹ́dọ̀ máa wọ́n kí wọ́n máa ba nǹkan jẹ́ kí wọ́n ṣe òde so that ẹ̀yin láti rà rẹ̀ kí wọ́n ẹ̀yin láti ṣe pé nítorí tàbá tàbá tàbá tàbí pé ara àdúgbò lórí kílára dúgbò lórí tàbí àdúgbò rẹ̀ ṣẹ̀fọ́ àbá kílára dúgbò lórí. mistake làwọn òbí mọ̀ rí ni wọ́n sọ pé tọ̀ àwọn akẹ́kọ̀ọ́ mọ́mọ́ àwọn akẹ́kọ̀ọ́ mọ́mọ́ àwọn. ẹ ẹ tọ́ lọ́dún pé bí ó ṣe mọ ẹ̀sìn ọlọ́run ọba bí ó ṣe mọ ẹ̀sìn ọlọ́run fi rán ẹ̀mọ́ sọ̀lọ̀sọ̀lọ̀. irú ọmọ bẹ́ẹ̀ lè mọ̀ bí táwọn mọ̀ bí ọ̀nà ọ̀nà ọ̀nà tó fi mọ̀ bí nígbà ọ̀nà kọ́kọ́ bàlújẹ́ kọ́kọ́ kó yẹ kó ṣe kó ṣe ìlànà kó wá wó lọ́lọ́run láti nínú ọ̀sẹ̀ òbí ẹjọ́ pàtó bí ẹjọ́ ń ṣe náà bá mi. so tọ́jú ọmọ ẹ̀sìn ọdún lórí pé bí ó sì mọ ọ̀rọ̀ ẹ̀sìn náà bá ẹbí mi lórí tọ́lá ṣe tẹ̀ ẹ̀sìn náà bá ẹ má ti bò láti dáadáa àwọn ìbí ẹ̀nà ọ̀rẹ́ tí wọ́n fọ́ ọmọ ọgbọ́n tí ọba kírun tí ọba lọ mọ́sáàsì àbí tí ọba yẹn ti lọ ọbẹ̀ ìwà rẹ̀ kírun. wọ́n ti kẹ́sẹ̀ kan náà bẹ̀rẹ̀ bá sílé ìyá ti kẹ́sẹ̀ kan náà bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. mo dájú ẹ̀rọ máa níbàámu níbàámu tí ọ̀pọ̀ níbàámu tí èsì pé ti ẹ̀ ṣe à ń bẹ̀ sàdé ẹ̀sìn kí tí ò ní pamọ́lá. ìṣẹ́ńjẹ́ ìlú ẹ̀ máa ń gbà fún ìjọsìn gbà nípa rẹ̀ ní àtàkì yẹn so that bẹ́ẹ̀ náà sì ni kí èèyàn ọmọ kọ̀ọ̀kan bẹ̀ ṣé gbogbo ọ̀lára náà ń gbá kírun wọ́n ṣe ọjọ́ anybody ní ọlọ́lọ́sọ yẹn so kéde pé àwọn ọmọ àgbà bọ́ọ̀lù àti wọ́n máa ṣe wọ́n máa ṣe é wọ́n máa ṣe tó tí ọ̀dá káwọn máa wọ̀ wọn pé kíní kò bá mu rárá náà bá rà sí ẹ̀pá ọ̀lẹ́ bàǹkálẹ̀ rẹ̀ ọba tó ń lórí tó ṣùgbọ́n kò bá mu rárá ká máa bínú lórí ẹ̀sìn náà ọba bẹ́ẹ̀ náà tí ìyàwó ọba kí wọn alọ́kọ̀ṣọ́ abẹ́ àdíkò ẹ̀jẹ̀ kí wọn tàbí tó lè pèsè ọkọ̀ wọn tàbí pàṣẹ pẹ́ẹ́nà àdàkọ́ náà ìyàwó kọ́nà ìsílá sára ju tọ́lẹ̀ sọ́lẹ̀ ẹ̀sìn ìyàwó àdìsí láti mọ́tò síbẹ̀ ó lè bínú sọ́kọ́ lórí pé kíní kéde pé so ẹ̀tọ́ ọlọ́run ọba lẹ́yìn káwọn bínú síbi anábì sọ fún bínú sí káwọn bá fọ bẹ́ẹ̀ lọ́run ọba yọ fún ara wa so ká ní sùúrù púpọ̀ ọ̀dà púpọ̀ ká ní sùúrù ọ̀dà púpọ̀ so ìbínú ìbínú kọ̀dà tí wọn bá bínú fún pẹ̀lú ìṣẹ́ tó bínú yóò bínú lámálẹ̀ yóò sì jẹ́ tánbẹ̀ tí wọ́n ti bá sọ́rọ̀ tí wọ́n ti kàn kò sí ní ìbínú ò sí ní tìlà pé kó ṣe nǹkan tí ọ̀dà parí pé kọ́sá ẹ̀ ṣe tán káàní ẹ̀ ti dé òun ti ṣe àwọn ti lọ òun ti lọ òun ti lọ òun ti lọ òun ti lọ òun ti nánà òun ti nánà kùnà ọmọ rẹ̀ náà dàgbà òun ti nánà òun náà kùnà ọ̀dà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ bá ti fi lẹ̀ náà ọ̀rọ̀ àti ẹ̀ náà máa so àbí àwọn tí wọ́n ti lọ́dẹ dábẹ̀ rú ọ̀la dàbí kan rú ìdí wọn lọ́dẹ àwọn àníwọ̀n ti lọ. àṣìwá hàn àkọ́wọ́ lọ́mọ fúlẹ̀ ká má bínú ìbínú tá anábì sọ pé sáré iná bínú ìjọ náà anábì bá sọ ó rìn rẹ̀ nínú pé anábì sọ pé sílẹ̀ lọ́sọ̀lọ̀. àwọn táwọn bá ti bá ọ̀kan nínú mọ́mọ́ ìsọ̀ ọ̀kan sọ àbí yà sọ àwọn ti bá ọgọ́rùn-ún sọ nìyí nípa ìmọ̀ye sọ nìyí sọ tọ́nà bá sọ sáà náà bí bá kan ó ti jẹ́ ọ̀rọ̀ kan gbọ́n ní ọmọ rẹ̀ àti tí àdúgbò bá bá pé sọ̀hábẹ́ nìkan so amẹ́ríkà ní ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ọ̀dà ẹ̀sìn tí tó àwọn tájọ́bì tájọ́bì ti bínú tó tó pépé inú bá kọ̀ọ̀dún náà tó máa bá gbé pé wọ́n ti fi ń gbọ́n kọ́ṣà so ọlọ́kọ̀ṣà mọ̀ àwọn tó bá ti bínú kálukú ní tí ìfàbá ṣe kí n tí ọba yẹn ìbílẹ̀ olè yẹn wọn náà ń gbọ́dọ̀ àyàn tẹ́ pé ọmọ ń kọjá là lórí àwọn ìtàn bá dé sòlù wọn àti náà kò ní bínú ẹ̀dá náà làwọn ẹni èṣù wọn ẹ̀dá náà làwọn kò ní bínú ẹ̀dá náà kò ní bínú sí ìwádọ́ jẹ́ ní èṣù. Hmm? ẹ àti yóò lọ sí kìnìún kí wọn náà pọ̀ mọ́lá wọn àbí kọ́ máa pé tọ̀ òun fọ̀rọ̀ lẹ̀ fọlọ́ ẹni tọ́ lágbà àti dẹ̀sán fún rẹ̀ lẹ́yìn ọlọ́ ẹlòmíì lágbà àti dẹ̀ fún rẹ̀ ẹlòmíì lágbà àti sẹ́rí sí fún yóò sì fọ̀rọ̀ lẹ̀ fọlọ́ ọ̀pẹ̀yà àwọn fọ̀rọ̀ lẹ̀ fún tó lágbá lórí ìgbò kan àtọ́jú ìgbò kan fún ọlọ́run tọ́nà ọlọ́mọ wà tọ́nà bá mọ̀yàn tá lọ́fẹ́ gbàrẹ̀ rẹ̀ ṣe àpé ó jẹ ẹ̀dákẹ́dá ó bẹ̀rẹ̀ kí yẹ ẹ̀dá gbọ́dọ̀ tó bá tó bá mú ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ṣe àpé ó pọ́sibú kí ẹ ẹ fún fúnṣẹ́ pẹ̀lú ṣìkọ̀lá àbí tó fi dàbí tó ti àwọn ẹgbẹ́ tó ń jẹ́ pé ẹni tó tán lágbájú lọ́nà tó ń bẹ kò sí kò tí a lè wà láyé ẹtì ọdún ọdún tó wà ní ẹnì kọ́pà lóye náà tó ẹ̀pẹ́ tó lórí pẹ́ẹ́dẹ́ǹtì pẹ́ẹ́dẹ́ǹtì náà nàgbàdà pẹ́ẹ́dẹ́ǹtì náà tọ́jú wájú kọ́lẹ̀ kíkan náà so àwọn náà kò yọ̀dá ìfẹ́ lè bá a sọ̀rọ̀ so kò sí ẹni tó mọ ní nǹkan tó lè mú ìyàtọ̀ lè fi àjẹ yọ so yé tó dàbí tọ́lọ̀ gbogbo tọ́lọ̀ dá tó bá fi àjẹ nìkan kò dàbí ọlọ́run náà má fi àjẹ wa ọlọ́run náà fi kan jẹ wa bẹ́ẹ̀ méje sí tí ọlọ́run ọ̀fẹ́ méje bínú tí ó fi wá kọ́ sọ méje ní ẹ̀kọ́ lọ́dọ̀ lọ. sọdọ̀ ẹni tó wá ní sùúrù dáhùn abájọ pé kí wọ́n máa mú nílẹ̀ so wọn mú lẹ́bọ̀ ọmọ tí ń ṣe o ọmọ tí ń ṣe so that ẹ̀ torí pé òun wẹ̀sán lọ́dọ̀ ọmọ ọba ni nínú ọmọ ìwọ fọ́sọ́ ìrọ̀ náà ajọ́ lọ́kàn bẹ̀rẹ̀ ká ká máa dàbòrè pé ká máa ní sùúrù ká máa ní sùúrù ká máa ní sùúrù so ọ̀gá tó bá ń tọ́ ẹni tí ń ní sùúrù tí ń fihàn rẹ̀ ń wá ìbìnà ọlọ́run àbáni o ń ṣe kíni ń wá ìbìnà ọlọ́run àbáni o so ká máa ká máa ká gbìyànjú pé bí àṣeyàn náà kọjá àlà lórí àwọn èèyàn so gbogbo èyíkéyìí kò tí wọn bá wà gbogbo èyíkéyìí kò tí wọn bá wà torí pé ọlọ́run ọba ọlọ́run ọba tó lágbà ọlọ́run ọba tó lágbà ọlọ́run ọba tó lágbà lọ́wọ́n bá lọ́wọ́ tó lágbà so that ká bẹ̀rẹ̀ lọ́wọ́n bá ká fi ọlọ́wọ́n bá kan so ìbínú ká filẹ̀ ìbínú kò sí ní tí ó lè bàjẹ́ kò sí ní tí ó lè sọ kò sí ní tí ó lè múra ṣe lẹ́ńdẹ́ṣẹ̀ ó lè múra sọ̀rọ̀ tó ọ̀dà ẹlòmíì tó bá sọ̀rọ̀ tán lẹ́sẹ̀ pé wọn bàrà tó ń sọ ẹlòmíì sọ pé àgbà bẹ̀bẹ̀ ti fọ́nká bí ẹyin lọ kò sí sàmù kí ni wọ́n á tún kí ni káfíń hein sí ní bọ́ọ̀dì ẹ́ sọ nígbà tó ti tó ti tó ti tó ti fi bínú gba nǹkan jẹ́ káàkiri tó ti sùhánà náà lánàá kí lára kí lára kí lára ṣe mú kò sí ìkàkà bẹ́ẹ̀ lẹ́sẹ̀ náà so àwọn onípa tí máa ń sẹ́nà lè bínú ọ̀tọ̀ wọn máa dáṣẹ̀ yóò máa dáṣẹ̀ yóò máa dáṣẹ̀ rẹ̀ yóò máa dáṣẹ̀ rẹ̀ kọ́lọ̀ kọ́ ṣe wa mẹ́rẹ̀ kọ́lọ̀ kó tó ti mà ó ṣe yàmùnà wa kọ́ wà pẹ̀lú wa so ọ̀dà kọ́lọ̀ kó kó wa kó níbi ìbínú ìbínú ìbínú so that ọmọ mẹ́rin àmì ń bẹ ibi ìbínú èèyàn kan bẹ àwọn èèyàn àkọ́kọ́ wọn náà tí tètè bínú èèyàn náà tó kékeré kan èyí tè bínú bí wọ́n bá tún wá bínú ẹni tèyí tè bínú tó bá tún wá bínú wọ́n wá sàrí òrìfà kọ̀ dédé yóò tè yóò tè gbọ́ yóò tè sí kí ni yóò tè gbọ́ ìran kejì náà tètè bínú ìran kejì òun ni ẹni tí tètè bínú àwọn tó bá bínú kọ́dà oṣù kan ẹlẹ́ màdá kọ́ màdọ̀ oṣù kan ẹlẹ́ màdá kọ́ màdọ̀ kọ́dà àbíkọ́ àbẹ̀ tí bínú nígbà kọ́ bà pàdé ìkọ́jà bẹ̀ san oṣù kí ní àwọn alẹ́ rẹ̀ ẹ̀yàn kékeré tètè bínú oṣù látara bínú ẹ̀hẹ́ ẹ̀ràn kejì ní ẹ̀ràn kẹta ọ̀nà gẹ́gẹ́ sí ẹ pé

náà tí àwọn èèyàn lè gbé mara ní ọ̀tọ́pọ̀lọpọ̀ èèyàn lè gbé mara oníṣẹ́ mara lè lọ́nà ọmọ bínú wọ́n ti jẹ́ pé náà tó náà máa ń ṣàwàdà tí èsì àwàdà tí ọ̀tá tó tako ṣẹ̀rẹ́ o tí wọ́n bá bá ṣàrẹ́ tí wọ́n bá tí wọ́n bá bá ṣẹ̀rẹ́ ó ní bínú wọ́n lè lóṣù sọ so bẹ́ẹ̀ ni tí wọ́n bá wá fún kìí ṣe gbẹ̀dẹ̀ yẹn ní pé kìí tèyí mú lẹ́yìn wálẹ̀ ṣé ìran kẹta ìran kẹrin omi tó jẹ́ pé kìí tètè ẹ máa ń pákótó bínú ẹ máa ń pákótó bínú sóyè ẹ máa ń pákótó bínú lọ́ba pákótó bínú tí ọba tún di pé ọba tún wá bínú tán ìbínú yẹn so kìí tètè tán lẹ́nu ẹ̀ so ìbínú yẹn tètè ṣe kí ni kìí tètè tán lẹ́nu ẹ̀ so ìran mẹ́rin ṣé ẹni tó dáa jù ó náà ta kọ́kọ́ yẹn wọ́n ń kọ́ ṣe àtàwọn ọkọ̀ ẹ̀ tó fi wá ní ìrìn àkọ́kọ́ wọn lẹ́gbẹ́ pé kéde tè bínú tó bá sì bínú tó bá tó bínú inú rẹ̀ tèṣe kí ẹ tó rọlẹ̀ ìbínú púpọ̀ ọ̀làgbà ìbínú fúfú ọ̀làgbà ìbínú kọ́ máa wà lẹ́kọ̀ọ́ ọkọ̀ ìgbọ̀kọ̀ bá kọ́dà ìbínú ọlọmọlọmí dámà ṣe pé dámà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ẹ̀pẹ̀ ṣiṣẹ́ ọlọ́mọ jara burú tọ́ba bọ́ ká tún sákòkò tó yẹ pé owó tí wọn bá ti bẹ̀ tọ́ba ti bẹ̀ lọ́wọ́ balẹ̀ lórí ọlọ́wọ́ bá gbà bíkọ́ ọmọ bá tọrọ lọ́wọ́ bá gbà ṣe pé wàhálà implication ẹni máa ń sẹ lára ọmọ ẹlòmíì tọ́nà kan ṣọra bẹ́ẹ̀ àbí lára ìyàwó ẹlòmíì àbí lára ọkọ ẹlòmíì implication ẹni máa ṣe kí ni máa ṣe lára ọkọ ẹlòmíì àbí lára ọlọ́run kan ṣọra bẹ́ẹ̀ síra ọlọ́nà tí ọ̀tọ̀ ọlọ́nà tí ọ̀dá ọlọ́nkọ má gbà ń tábà tọrọ fún wa ń dáadáa fún ẹlòmí ń tábà tọrọ fún wa náà ń kọ́lọ́nkọ gbà dáadáa. náà so òbí mi ọmọ sípè lọ́mọ ó lè jẹ́ pé sára bí tọrọ ọlọ́gbọ́n ọ̀nà ti gbà ó ní ọmọ lè má lẹ́tọ̀ọ́ sí èpè yẹ ọmọ lè má lẹ́tọ̀ọ́ sí èpè yẹ lọ́wọ́ pé ìbínú kan ni kò tí ma ti tọ́ lọ ọmọ lè gbọ́rọ̀ lẹ́nu ma báyìí báyìí báyìí báyìí bí sọ̀rọ̀ bí sọ̀rọ̀ bóyá ní pàǹtí bóyá ní kékeré bóyá ní ìdíkọ̀ lábá kò kékeré gbọ́ tí wọ́n ti sáré pèpè sílẹ̀ wọ́n mọ̀ ṣiṣẹ́ tó tó tó tó tó tó ṣe pé tọ́nà bá fẹ́ sàdánwò tó ẹ̀kọ́ bá bọ́sàkù tó ẹ̀kọ́ lọ́ba gbà ṣe pé òun náà máa òun padà máa tóun bí má ṣe kíní ọ̀nà yìí ọ̀nà ṣe kíní kankan so ẹ máa ń ṣàṣìlẹ̀ ẹlòmíì yóò máa wọn ẹmọ ẹlẹ́pẹ́ bí bàtẹ́ pé ọmọ ẹ̀kọ́ nípa wọ́n máa ní ọmọ kò sí tí ò ní pè tán wọ́n ti rí nígbà tá a ká tó travel lọ sí láti lọ kẹ́kọ̀ọ́ náà lábá ọ̀sùn sánà lásáàdì so ibi kan bẹ tí èèyàn nìkan dé tọ́ ní ìtajà ń fi náà dáadáa ẹ̀yìn ẹ̀ wọ́n dàgbà ìrẹ̀dá kọ́ńtọ̀n bàdá kan kọ́ńtọ̀n ìrẹ̀dá kọ́ńtọ̀n agbègbè kan náà dáa ní ọ̀dọ̀ wọn bí ìlọrin náà bàbá yẹn máa bínú fàdé náà wọ́n mọ̀ bí wọ́n mọ̀ bí wọ́n bínú gan kọ́dà tán bá pè wọ́n látàn báyìí gbọ́ kan wọ́n jẹ́ pé ọ̀bùdáhùn wọn yóò sẹ́ni egún wọn yóò sẹ́ni tí ọ̀dà ìgbọ́n kí wọ́n ti pamọ́ kí wọ́n tètè gbọ́ pamọ́ bẹ́ẹ̀ kẹ́rẹ́ sọ ṣe àkọ́tọ̀ ní kí wọ́n máa dà ó nǹkan wọn tètè sọ èyí wọn gánà ní kẹsẹ̀ pé ọkàn tí kò bá mu nítorí wá burú jù kí àwọn ará ṣèpè lọ́mọ lórí píńsẹ́ẹ̀sì irú òbí bá wọn ó ti bu ọmọ sí tọ́nà fi lè gba orí èpè wọn kéde kọ́ lọ́wọ́ bọ́gbà tí ẹni pé èpè pé tó bàbá bá ṣèpè lọ́mọ àbí bàbá ṣèpè lọ́mọ ọlọ́wọ́ bọ́gbà kọ́ kò débi pé tọ́mọ máa ṣe tó tọ́ tọ́mọ máa ṣẹ̀sìn tọ́mọ ṣe súnà rẹ̀ Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ kẹ́nìkan lọ́wọ́ ṣèpè náà dúró èjì kò mọ́ ọmọ àtọ́ni pé wọ́n máa ń ṣe ìpamọ́ máa ṣe láti kan máa ti ṣe ìpamọ́ ọgbà jákujàku ọ̀tọ́ni èyí òun jákujàku ọ̀hún sáà pé òun ní òwúrẹ̀ pẹ̀lú wọ́n dábẹ́ bọ̀ sí pẹ̀lẹ́ gan dábàá lọ́hùn ṣe súnà tí ń ṣe aburú sẹ́rẹ̀ òbí rẹ̀ tí ò wà dáadáa tí ò jíṣẹ́ tí ò respect òbí tí ò respect tí ò sì dáadáa family pé òun ń hùwẹ̀ pẹ̀lú pé òun ṣe pẹ̀lẹ́ gan ń hùwẹ̀ pẹ̀lú kọ́ àdúrà tó yẹ bẹ̀ tó ìkírí àbábá tàbí kristo ìyá ìdájọ́ nítorí àbá kò sínú ẹ̀ ṣùgbọ́n ìtọ́lọ́wọ́n bá dúkọ́ bọ́sà kò tẹ́ tẹ́lẹ́ náà ń gbà àdánwò ní fọmọ ọlọ́wọ́n sì yọ̀ǹda àdánwò náà ọlọ́kọ́ máa kọ́ ọmọ fi ìlú ẹ̀ka wa ò tó gba ọmọ àti ojú mùsùlùmí so that ẹni tó bá ṣe bẹ́ẹ̀ náà bí ó ti ẹ̀bọ ọmọ sí òun ọmọ náà ọlọ́wọ́n ọmọ náà ọmọdé sì ṣe ìyá ọmọdé ṣùgbọ́n bò sí ń tẹ̀lé tọ́lọ́run rẹ̀ ọlọ́run bá tó dá wa ń tẹ̀lé tọ́lọ́run rẹ̀ sọ́lọ́ sọ́nà ọ̀hún gbógun tí o tún ṣèpè lọ́wọ́ ẹ̀ lórí ẹ̀. tọ́mọ rẹ̀ ti ń ṣe fàdó ń bẹ tọ́mọ rẹ̀ ti ń ṣe zìnà ń bẹ tọ́mọ tọ́mọ ẹlòmíì bó ṣe rí nufa tọ́mọ rẹ̀ ti ń ṣe ìyàwó ń bẹ tẹ́ pé tọ́mọ rẹ̀ pé yóò sọ̀rọ̀ gan ọbẹ̀ kọ́yàwó ni ọ̀rọ̀ bá kọ́yàwó ó sì dorí kodì wọ́n sì dorí ọ̀rọ̀ kodì àbí kí wọ́n ti ń pè wọ́n sì yí ọ̀rọ̀ padà àdọ́sí pé ọ̀rọ̀ ti á di ọ̀tọ̀ àdìbá mi lọ́dọ̀ àwọn èèyàn so irú ìyẹ̀kọ́ so ẹni tí wọ́n bá ṣe pẹ̀lú ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí èkó padà wá báyọ̀ kẹ́ tó bá lọ sọ́nà tí wọ́n bá sọ́nà ẹ̀kọ́ sọ́nà kan wọ́n ti rẹ̀kùn wọ́n bá wọ́n lẹ́tọ̀ọ́ bá sì tán sílẹ̀ kan lẹ́kùn wọ́n lọ sọ́tọ̀ wọn kò rí bí wọ̀ kò rí bí wọ̀ wọ́n lọ sí kò rí bí wọ̀ yọ padà sọ́dọ̀ ẹni tó ṣẹ gbogbo ẹni wọ́n ti kùn tí wọ́n bá dàtọ̀ sí èkó wọn padà mú so kábà very careful so that ẹ máa ń ṣe pé tí wọ́n ti kọ́ wá pé tó tàrà bínú so ìbínú ò ṣe kí wọn máa ṣe kò lọ́mọ kí wọn máa ṣe gbọ́ lákàrà ìbínú kò sí àkàkọ́ pé bó tí wọn máa tọrọ àdúrà àwọn kan máa ṣe ká ọ̀rọ̀ jù ọ̀gbẹ́jọ ni ọlọ́run báyìí ọ̀rọ̀ jù ọ̀gbẹ́jọ ni ọlọ́run bí wọ́n ti máa ń bú ọmọ nù ọ̀sọ̀ ojú ọjọ́ ni ọlọ́run ọ̀sọ̀ ojú ọjọ́ ni tí ń bẹ̀rẹ̀ lọ ọ̀sọ̀ ojú ọjọ́ so àwọn ọmọ ìyá ọlọ́run jọ dáa fún ọ kí ló tó ṣe báyìí kí ló tó ṣe ọ̀sùn wá pẹ́ ó ti wọn rọ sẹ́ ẹ̀hẹ́n ẹ̀wọ̀n àbáwí tó bá yẹ àbáwí ní bàbá so bí tíṣà lọ́dọ̀ àwọn ọmọ tí ń kọ́ wọ́n jẹ́ àwọn ń wọ́n jẹ́ àwọn lọ́dọ̀ àwọn tó jẹ́ tí ń bá a ṣiṣẹ́ tíṣà àwọn tí ń bá a ṣiṣẹ́ ní skul ẹ̀ ní sọ̀rọ̀ sí ọ̀dà sí wọn kọ́mọ̀mọ̀ ìbínú òṣè tí wọ́n bá ń tó bí wọn kí wọ́n rà bí wọn wálé kó so kó sì tán fàyẹn sí kó sì gbé rẹ̀ so bákan ẹni tí máa ń fa tí máa ń fẹ̀yìn náà wà tí máa ń wá bínú àyàn káàkiri kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọba torí pé ìbínú ọlọ́run ọba ọ̀run léwu ju ọlọ́run ọba bínú sóńtàn yóò ṣe rẹ̀ o kò sẹ́ni tí ó bàrẹ̀ lọ kò sẹ́ni tí ó pé ó lè làm ìbínú kájìnà sí àti máa fẹ̀yìn náà kájìnà sí àti máa ṣàbúrúṣà rẹ̀ kájìnà sí àti máa ṣàbúrúṣà ẹ̀dọ̀ ọlọ́run ọba kí n kálukú náà ọmọ tọrọ ọlọ́run kó fún un sùúrù ọlọ́run kó dúró ti ọkọ̀ ṣàmùlá wa o ọlọ́run kó jogún sùúrù tó dáa fún wa ọmọkùnrin ogun fúlọ̀ tó dà fún àwọn ọmọdé àṣìṣe àwọn ọmọdé àṣìṣe gbé ọwọ́ náà ojú ọ̀nà tí a rìn àṣìṣe tá a ṣe àti iṣẹ́ tá a ṣe níṣẹ́ àtọ̀rọ̀ tá a sọ lọ́rọ̀ tí ọ̀yọ́ ló ṣe náà ni kò fi àṣìkò gẹ̀rẹ̀ àtàwọn àwọn ìyàwó àtàwọn ọmọ wa ṣèlú fámìlì wa ṣèlú àfa wa ṣèlú tí dẹ́mọ̀tì wa ṣèlú tí ọlọ́ọ̀ṣẹ́ ń dada fún alọ́nà àlọ́ wa ṣèlú tọ́lọ́ọ̀ṣẹ́ sọ́ọ́ wa tọ́tọ́ nífẹ̀ẹ́ àbádọ́dá ṣe wa tọ́tọ́ nífẹ̀ẹ́ àtọ́jọ́ mùsùlùmí yẹn sọ náà dákun ọlọ́run sọ náà bíbí náà gbọ́ tí a ṣe iṣẹ́ tá a sọ lọ́rọ̀ tó ti bínú síra bí a jìnà sí yíyan o náà kó ṣe àlọ́ ẹ̀ka yàtọ̀ náà dá sí ṣàǹkà náà wọn ní ṣàǹkà ṣe aláì báyìí náà Thank you. and look.